àṣẹ ni asìlù mákìní ẹtù ẹtìlá ìlà ìlàlá ẹmúgbàmẹ ẹẹdẹwọn mi ní adẹgbẹ kpọjọ gẹ ní anabi sọlọlá sàlámù ẹ ẹ lè bọ wọkẹ nílẹlẹ yà nà mí ẹhún kìnnẹ kìnnẹ wọn abẹlẹlẹ kì má ṣe ní gẹ abo ẹ má dẹwọn mi ní adẹgbẹ kpọjọ ní ẹhún tsàtìkọ ní kì á dẹwọn mi ní adẹgbẹ kpọjọ gẹ ẹ má dẹwọn mi ní adẹgbẹ kpọjọ ní ẹhún nágbé gbogbo má dẹwọn mi ní adẹgbẹ kpọjọ wọn ti bímọ dùlú lẹhùn máa ichen wede ne dego kpojo we ab machin take gbo ma de ne dego kpojo ma o hele mo we mda de ne dego kpojo gen ikle ikpe kon yana reju ko kama qala allah ta'ala dagu ko jana taka kini fa'alam natinu ma kema ochuchuchi kema enwe maki annahu la ilaha illallah kinene duu kumaara rẹ ŋu maɖe tsi wo dze ne fe surati muhammed aya ke gbe la wakɔluhu wokɔla ŋu ge wɔdze ne fe la aya kini illa man shahida bil haqi asi aya kini kalima shahada lɛ eyo tso tsi ma te ne illa man shahida bil haqi to bil haqi lɛ ama kpatsi kɔla meji gɛ bihaki lɛ sɛkɛ wɛnɛ kuma mi ni kɔ mɔyi ɔtsi akini odzɔ gɛsikia ilama sehida bilhakin kɛmijali gba odzɔ gɛsikia ɔn lɛ tsi amɔdɔ da ayi kuma kɔ yɛ sɛkɛ wɛni ɛ kuma katsi akini kɛlima sehada lɛ kpa ihakin ŋgbɛ ɛyɛdzi ŋu yɛ ne ka kitsi ne ama gbɛ kizimɛrutu le dɛ illa man shahida bil haqqi shi yana ki kalmar shahada le bai odun illa man shahida bil haqqi shi yana ki kalmar shahada le ojo chochi gbe ki marutu le le mhm o kan wa se abele

ma hum bi muminin abele ma shi ilmu shahada bi haqqin to abe kuma ma cha bele pa haki abe kuma cha ole kojo kai ma dudun abele leba ma dudun a ma shi shi amanna billahi wa bil yawmil akhir amma wa ma bi muminina batinan ma jama'a mu'minin amma yugedin ma to ilia ila man shahida bil haqi ama kpa abe ketamento ejeji ma emu kaduku enen ila man shahida bil haqi tiene kimija legba ojo chochi ojo gaskiya kwe hedon illa man shahida bil haqi shi alkamu ba ko yama kini yo chochi yo ga chale chi hedo idene dumano ama ekichi pa odun yin ọdọ da ide batinan wa zahira ina ruwe jume ku wahum ya alamuna ta kuma wace nu ma'unge wahum ya alamuna ta kuma mace nu ma'un mana tara kuma na da juga mi tafsiri amma ya bai ilal kama pa fasara ojojoji amma ojojoji mi chaka echen ke gbodun gbaale ina yake ma tuola man itse ma mami a yi do amami akpe yi do ataka ama kpa wọn kó ama kpa ɛkɛta gɛ todu ele kɔdzɔ islam gidɛ yɛna mi boka dɔmɔ mɛni alukam aya ibira meju ibira meju dɛ taki boka wọn kó wu ekpe ami bɛ ama na ego gɛ mahiɛ neigo mahiɛ neigo takuma mini sẹ́ńkà gé his tọ́psìrì tọ́bẹ̀rì ẹ̀lí ọ̀làkìdẹ́ ọ̀gbọ́dún ìṣakalẹ̀ olólùwọ̀n sí ilá mẹ́ṣẹ̀ yìí dàbí hákì rọ́mùdù akíní pására kẹ́kẹ́ ṣe wàá sí kọ̀lẹ̀ ojú yanyan kọ̀lá mọ́ ojójújò jílẹ̀ a máa pa bí ogunjo pàmò dàmákè tákì mú bìrẹ́ ju jálí kàkíní hákì oyó gẹ̀sìkíá bàtínà hákìn ojí èyí dùn zahira todo ami munafiki mace di haƙƙi la ilaha illallah eju gede munafiki haƙƙi la ilaha illallah mace du eju gede ama o maja madun ama mu dabi tugba mi boma ha fa iza khalaw ila shayatinihim qalu inna ma'akum inna ma nahnu mustahzi'una ila kini eji gede mamudu ama o maja todo amani ki akodagbe ha mu ogba anabi sallallahu alaihi wasallam mama ce wanki la ilaha illallah ka to na ruwa jima ko amma nutuku biha ko ne kimi la ilaha illallah ka kwaluduhu min ghairi ma'rifatu li ma'anaha kimala meteun wala yaqin iya do chikiun wala amalu bi mukutadihi iya tsukɔlɔ kpɛŋu kila ilaha ilalahu kam minɛl bara atu kuyɛŋu kila ilaha ilalahu apuru kumadzɔ dzona tsa kini ko ne ki mɔɔ nkpɛrɛ ŋwo minɛ shiriki kuyehi shirika wɔ ikhlasi kia mɔɔ nkpɛrɛ ŋwo kuyehi ikhlasi eh, wɔl ikhlasi kia mɔ ikhlasi nɛgɛ ɛna do edzi ko ko ne ki mɔɔ nkpɛrɛ ŋwo kuyehi shirika ele ko da mɛ wọ ikhlas kóni kí àwọn ikhlas nẹ ikhlas lẹlẹ ikhlas kọ́wùl ukọlẹ kíndì ẹni ikhlas hun wọl amal ukọlẹ ẹni ikhlas hun kọ́wùlan kọ́wùlù kọ́lù ukọlẹ yẹ dọ̀ wọlisan pa ukọlẹ yẹ kpalu àti kàkẹ́ dọ̀ ọkọlà ukọlà. ihe da gbaye kpalo wala shi batinan zahira ya na jiko ukole ikedo do e kale he do e ila ki la ilaha illallah re abelege kpalo e ki awon ki la ilaha pon ki min ishe ka igbegbe no igbegbe kanu ama kolo min wal amalul qalbi atseli edo ya kɔla edo awɔtsu kɔlɔ gɛ wɔlɔ amalu kɔlbi kpawo kɔlɔ eya ɛdɔ wɔlɔ dzawarihi kpawo kɔlɔ eya odzi koeko ɔbɔdɔ ntsaka yɛ lɛ ɛdɔ atsi ɔgba takalu kika ɛdɔ atsi ɔgba takodzi koeko kitse ama alu ɛdɛ wo kame ɛtsɛ gba kalu yɛ e kan wodzi kɔkɔ ya yɛ ọchị lagbitsɛ ŋkɔ nɛ kpanɛ alụtụ ya tinye yati ne lu lɛ ɛyìn nati ne kulu ya ka no ama yɛ dɛ wa ka yɛ ɛrɛrɛ yɔrɔ lu lɛ to fɔgɔ yiro naafi on bil ijima itsɛn kima na ba mu kɔ kiyɛ itsa e kan fɔgɔ yiro naafi on la ilaha illallah lɛ ya tse olekide kaka ibili ijimai alo ama kpatse di ojú wọn abẹlẹ ọlọsẹ náà rojú ayi kónẹkì kàkí la ilaha illallah ìmọ̀ ẹ̀tẹ̀hún ìní yẹ̀kínìn ìyá àdùchukọlọ́n ìyá àtsibara àkó ìṣirikàn ìní ìkìláàsì èyí kọlà pẹ̀lú kọlọ́n ìyá ìkìláàsì èyí òkọlà yẹ dọ̀ pẹ̀lú kpalùn ìní ìkìláàsì òkọlẹ̀ dọ̀ kpójì kòkòrò àmọ́ láìla ìlàlá wà lẹ́ ìhàlùn kaná òjèṣe jẹ pé mọ́ ohun ọgẹ́rẹ̀ náà fi yá ṣe kù ń lò ánàdójúkó ọjọ́ kí ọmọ ẹ̀yọ́ àmà pàkìrẹ́ bẹ́ẹ̀ ìjìmá ẹ̀ tó ẹ̀ṣẹ̀ náà lójú mẹ́bà next kọ́ọ̀lọ̀ kúrútẹ̀bì kúrútẹ̀bì ṣe kà ìmáàmù kúrútẹ̀bì màṣẹ́màkí ṣe ni tẹ̀síre òun lógo gẹ̀ẹ́ tafsiri wọn nígbà dé àmà pa tafsiri àmà pa sunna kurta tafsiri wọn jẹyàn bitibiti imam kurta bi shika eyi tafsiri wọn fi mafahami eyi abireju ala sahihi muslim o jẹ sahihi muslim baabun ehi ehi mafahamu mafahami ilaci odol tafi wọn dẹ amma alisi duki dehun shi ala sahihi mboke alukɔla wọn lɛ si baabun laaya kefi mujarradi tɛlifizu bi shahadatain baabun eke adun ajali akini esi kalima shahada meji kpalu ya bo na ɛdzɔ ke adun alijanan eka kpalu hoho ya bo na ɛdzɔ ke adun alijanan a ɛtsa wa bɛ firawuna eke la ila la o adinate alijana ṣe ni adikẹgba ọjà ẹlẹyìn fọlọmọ adaraka hulgaraku kọọla amantu anahu la ilaha illalladhi amanat bihi banu isra'ila wa ana min almuslimina ṣe an ṣe kuma dun rẹdi kuma dun rẹ rẹ mọlẹ ọjọ dun alana ọkọdà sèta. وكنت من المفسدين. kuna kiola ka kuma be ka yema kola le magbo gen alana wa qad asaita wa kunta min almufsidin kola meta paka paka de alana i abajo yi we ka kila ile ile o ile dagba ama pa meni dagba ile ko e kuma ka kuma ki kolo mune un ise bojo shonu ga majala kin la ila ila la ole e chekun meni alana akuna meun dawe egban kàdé tàtí na lẹ́kọ̀ọ́ yẹn nígbà ní láti mú dáa ní abájọ yìí ṣé màjálà kí ni ẹ̀wọ̀n lẹ́ ìwọ̀n ìwọ̀n wé gẹ̀ ní ọkọlẹ̀ kejì gẹ̀ ọ̀kadà sọ ìta bí kẹ̀ ọjọ́ dùrí ẹ̀kẹta ọkùnrin tẹ̀mínà mọ́fùsìdìínà ẹ̀kútì àmì bẹ́ẹ̀ kùmà pa nàbíyẹn tudabele laaya kafi mujarradi talfizi bi shahadatayn e e ka kpalu la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam e ka kpaalo hoho ibo na ejo ki arutusi aljana imda chini kimo na ruchi musulumi imda bojo ki adete aljana bel ochuchu ichi la budda ministeikonil qalb ochuchu ichi ko ne kikote isteikon machi isteikon eh? isti eh? Eh. Eh. Aha. Eh? Yakinun. Hata chile guru kwa ni mele ali kame. Eri da mele da mele kama mani. Tuma gbale guru be mi hai. Wal yakin. Eh. maori da le me kana me na kana notice ke ami spelling le me kana do my spelling la buddha emudo chuchu ministe konal qalb kedo ki ho chiki une emudo chichu kedo ki he chik o chiki une fi ilu maduche hadhihi tarjamatu enwe ki tarjama enwe ki la ilaha illallah lakin mininin tambihu yake dai ya dubiru eju ala fasadi mazhabu gullatu kakini ẹ̀pá bí ẹ̀ ṣe mazhabu algullatu ṣe na mbẹ́lẹ̀ dánmọ́ pàdọ́ algullatu murji'a gullatu murji'a ametoka maoshi mage ama akide ma shi akini we akila ilaha illallah metakpame alejana shi okpolo ise ito we na toki tunkwe ni la ilaha illallah me dagba ko esebo oho dagba ko elalebo ne gigba chebo abe ebo ya shi o ama enwe shi ke take ni la ilaha illallah me no oho o na wele shi ebo ya gwa shi take awunde ne lakini a a chebe gwache gwagule wetin dey happen take ni la ila illallah to akide ma cho takpa me one way on ichi to ekide ya dun ajale lakini akida malache pa bi ichi alkoholi na bi kuma akini bi anna talafuza bi shahadataini o ne iseun kimi kalmar shahada meji ki uka kpalu kima la duci kolon kafi fil imani ishe bojo kuma amdi mumini me ki amdi mumini ishe ci musulmi no mumini eh suratul hujurat uh, chabuka wa umma nabi sallallahu alaihi wasallam eh qala al arabu amanna qalat al arabu amanna ama kama qul lam tu'minu walakin kulu aslamna eh engini ni engini ke li agogolo ho ha ha yi eh. <laughs> joni just drop ogogolo we no <laughs> mu de om de mumini ehe walakin kulu aslamna me aka me olo gbota to omi mazhabi e mai eh, mani ama ene chenwe habele kame edehi ami mumini wa ahadisu hadha albabi ama hadisi kidai babu kidai ya yadunga ala fasadihi kakini oje ona male na kpabie onji bal huwa mazhabu ma'lumu fasad bi mazhabi onelele huwa mazhabun mazhabilele ma'lumun machemmo ichemu majashin mamorahun alfasadu akima zabe kici ya kpabiya ishi min shari'ati wi hoda shari'a ishe kpabiya ishi mazhabi ikuma libo ohun ishin liman wakafa alaiha ene dukiya ko dago oyi mazhabi lele fasad ishe kpabiya inen ana ruwe jiko wale annahu yalzamu minhu tẹ̀síwíìgì nìfàkì yẹni oje lẹlẹ kónẹ kí wọn hakide lẹ nẹgẹ yà dunga yẹlẹsẹmu minhu yà jẹ onẹ dunga jalẹ akinẹnẹ lẹ sẹ gbàtsinyu yà jẹ gbàtsinyu mẹna bẹlẹ akini tẹsiwigi nìfàkọ ẹnẹ kìako nyọngẹngẹnẹ tẹsiwigi nìfàkì òun ló gòsè nyọngẹngẹnẹ tsi tabali ehi munafiki. wàá dọ́tẹ̀ sùn yìí ó nà kí ama kí ni tsɛ ŋkó nɛ ɖe ɔ edzo mi kɛ ɖe omi ama yɛ kó tɔ ganɔ ganɛ kó le dzidzi nkịrị. kì yɛ so kunyɔ ɛyɛ ranki nɛ wɔluhukumu munafiki imani wal hukumu oda lil munafiki kumachi oji munafiki bil imani sahihi madu adego pa imani ekichi etoru enwa be iche munafiki de enwe kide ya chi imani sahihi de takele amenwe munafiki du kemdu adego pa enwe imani etoru wa huwa batilun e pa bi ichi ekpa bi lé na ngosi n'ekoda ekoda anwụntsi enyi kani kani e na ị na akpa dị dị dị dịu ihe nihi ịnọ nke alị abe ihe amị selef nwale gudunuu ya na rịdị dị dịkụ ofi hadisi hadisi e hadisi uber de sami samis lee adịdị ụtọ ayọrọ enyi hadisi kide ị ha hadisi lee. ma yadullu ala hadha ìdí ẹ̀hún kì á dùn ngàwá òhun wà kọ́ọ̀lùhù òhun tí kọ́lá níbi sallallahu alayhi wa sallam kì á kẹ́ hadisi lẹ́ mẹ́n ṣẹ̀hídà ó jí mẹ́n ṣẹ̀hídà dídójú ìhun ta ètò ìyẹn hadisi lẹ́ta nù mẹ́n ṣẹ̀hídà fa inna li shahadata fa inna li shahadati. فإن الشهادة أوكي تو شانك الشمسية أغمالي سبيس مولين فإن الشهادة تا؟ يعني كلمة شهادة للي لا تسيه وكشاشي لا تسيه يا ترون إلا إذا كانت أن علم سمعي هناك أو تشوشي كي شيء kelma shahada eki de kpa uma wai e uma oni ne ma kini la ilaha illallah uh, ashhadu an la ilaha illallah mena un cheton ene ka ma shaka osha gbo wa ashhadu anna muhammadar rasulullah e un cheton ene ka ma shaka osha gbo to ene kidabele ya shi kelma shahada o chuchuche fa inna shahadata la tasihu kalma shahada la ya torun eni netan illa idza kanat anil ilm tseki ɖe kpawo make wɔmawo ne wɔyekin ke àwọn nɔ tsikiŋu wɔle ikilas ke àwọn nɛ gbefe hɛ dɔ wɔ sidiki bɔ gaskia amewo mele ekonyo dzi sɔma ɖe ŋu ɖe shahadati òun tsi ali ilimu wɔyekinu wɔ ikilas wɔ sidik ìṣe nɛ ɛta e kibɔ ebi òun e dama ɛta e kibɔ ololo okachi almuhiba ẹ̀hún ṣẹ̀kẹ́lu ẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́fà ṣe alukobol ẹ̀kẹ́bie alinkiyadu ẹ̀jọ́ dẹ́kin wọlùkú gbẹ́kùmá kẹ́lá dẹ́ kó tẹ̀ alhamdulilah tọ́ eki ama eki sọ kpaka mi alilmu wọ̀yẹ̀kínu ìhìlá sọ̀sídìkì tɔ eyi akpa kurtabi ihi abirije ohuntsɛ mɛ ɛnɛ munɛgɛ ohuntsɛ imaamu nawawi kɔɔla nawawi imaamu nawawi wɔn tsɛ kagɛ haza hadisun yɛnɛ hadisi kidɛyi azimun hadisi ojimale gbolo ohuntsɛ jɛlilun hadisi ɔgbɔkugbɔku ohuntsɛ almaukiu hadisi eki tɛ ko na amudu tɛ dɔ itse ɛŋma dɔ mɔwu kewu yi ɔwɔ ŋtsi ɛŋu du ko nɛ neke wo ɛmak kɛmu tɛ gba du kɛna kɔlɔ dzi ŋu gba du kebe kina mu gba du kɛna debetɔ kɛna tsukɔlɔ ɛŋma na mɔwu kewu ɛŋu mama do tsi mama do le dzidzi bɔ la ten, wo de gba du ɔwɔ yɛ a ado dzi ŋu tsi mɔwu kewu. to wa huwa ajma'u yana hadisi lẹ́yìn hadisi ubadata masamiti òun contain òun kómọ́lá aomin ajima'i abẹ́kí ìdí àmọ́ hadisi ìkómọ́lá alahadisu àmì hadisi pé àmọ́ hadisi wéwé almustemilatu ekìtsẹ̀ contain mustemila ọ̀gbọ́dọ̀ ń dúró kìtsẹ̀ wọn dà ìṣẹ̀déhùn tse ŋmɛ gaɖi si ha ele nye ɔda kitsi ɔda islam kima de ŋu gɛni ŋɔ de gɛ esi lɛ itse na ɖe er me dziba alɛ la akɔ idi wodzi ɛŋu kitsi akeida itse kumɔ la fa inahu sallallahu alayhi wa sallam dodo anabi sallallahu alayhi wa sallam jama afihi kitsi ɛmu dama ehun ma yukhriju minal milalil kufri ichen kaliban welele ya mu na dudu kwe ha mona milalul kufri amona ya mani la ojojojoji chen kwe wele neme kaya en du kichen ila kufri eche du kwe hun alal ikhtilafi aqaidihim ojojojojoji ma ya ya kumara re yabe kumarare omi abẹ yabe kumarare ọna abẹ yabe kumarare omi eh, aji òkúta tsaka wọn lẹ ojoojojojima ìtsẹlẹdzi bọtẹ obielẹgẹ imaamu nawawi wọn ka o wọtẹ bá adaha wọn tsẹlẹ dzidzi bọtẹgẹ fọkọtọ sara sallallahu alayhi wa sallam wọn sallallahu alayhi wa sallam ihu bukpi fi hadhihi al-akharuf. wodza mi ha ɖe fie ka agba le kudu ala ma be ala ma yoba yi nu dze mi aho eke atsi abireju odzile ɔgbɔdun ala ma yoba yi nu ke atsi abireju odzile ami etorun ɔgbɔdun le na tsi na ɖo edzi ko atsi nini ka ne dze yi tsi na e eh, ami harafi kire ami harafi kide hadisi yayi ubadata masamiti hala yakai man shahida an la ilaha illallah wahdahu la sharika la wa anna muhammada abduhu wa rasuluhu wa anna isa abdullahi wa rasuluhu wa kalimatuhu alqaha ila maryam wa ruhu minhu wal jannatu haqqun wa naru wal jannatu haqqun wa naru haqqun adkhalahu allahu janna yana rojiku ami harafi hadisi le anabi sallallahu alaihi wasallam yóò kà pé kàdójì lẹlẹ aloko wọn ma ana la ilaha illallah ẹn kì í ṣe tẹ la ilaha illallah la ma abudu bi hakin illallah ina yẹ du kìtù pẹ mara rẹ ń ṣe ọjà nẹfẹ lóka títí ọhún àfi gẹrì mọ̀ọ́dí yìí yẹnu kọ̀ọ̀lá lẹ́lẹ̀ kìtù ń ka títí ìdẹ́nu min alkur'ani alkur'ani amun a wewe ise kpoji alkur'ani kina jima wa ya ati ka fi qawlil buqa'i ya na waye ehukola mi be kuma hutudu sarihan mashabrejun qawluhu wahdahu ukola ya kini wahdahu la ta'kidan li isbat upahi adui illa allah ri la ilaha la shi annafi wa isbat de ce ma kini annafi an ma min la shi la ilaha ma kini isbati an ma min la shi illallah ta'akid li isbati wa hada hu la shi na roju hayi ah yan kolade to la sharika lahu kikalele la sharika lahu shi ta'kidun linnafi ila shi kwaye ya doye la ilaha wahadahu shi kwaye ya doye illallah on shi wahadahu la sharika lahu la ya duk bayi la ilaha illallah iyo nawawi dai ena munege onshi hafiz imamu hafiz qala shika kama qala ta'ala dagu kwa jina fi luka ya alqur'ani kinu jima e uncha ya alqur'ani roko wa gugulo wa ilahukum ilahun wahid wala shi la ilaha illallah ina ojo me kumera re un ojo fi luka yi sojo ka titi nshi la ilaha ina ne du kumara re un no illa huwa ṣé òun ka titi arahman òun lẹ́tsẹ̀ ní kí á pélé arahim òun alẹ́júmọ́mi sọ́tù bàkàrà. wọ́kọ́lá ta'ala wọ́n máa arsalna min kọ̀bùlíkà ọjọ́ ìfẹ́lẹ́ ní ìní onútsẹ́dú kò ń pẹ́ dọ́gbé muhammad sallallahu alayhi wa sallam min rasulin kó ọgbọ́dá mọ̀ onútsẹ́ tsaka kọ̀mọ́dọ́ àkínní onútsẹ́ dẹ̀ kíwájú tsẹ́ ɛkyi ma wa akimi nabi yin ma akimi rasulin abu yes toto ami nabi shall muhaddasu wa mace ami rasul amci ami ami rasul amaci amace umaci almuballag ami nabi shi muhaddas ami rasul ami ci muballag ya ayuha rasul balig min rasulin illa nuhi ilayhi ṣé kò ń ṣe oṣẹ pẹ ronú àkíní annahu la ilaha illa ana kí nana dú kumara rẹ ń ṣe òun kò ń ṣọjọ ká títí fa abudu dábìlẹ mara rẹ òun ká títí àti kàmá lè gbọdọ àkíní gbọdọ kìfìtì méjì mẹjẹ dáná mena pɔsi akumena niwini lati ni kene duki ma ana loko ti akini a jene region kacha kutu yi ɛhɛn ɛhɛn eh? kɔl bukɔ i sɛriha o du dɛ. bukọ iseri ha kọluhu bukọ ịnwa chabireju kọlanwụ bukọ iseri ha bukọ ya chabireju kọluhu wahadahu kọlakeni wahadahu le nerejuma ya gbade surat rambiya ila aduwa na ekwo bekara bi gbage tó wọ́n ìlà aadìn ọjọ́ nfẹ́lẹ́ nù wúṣẹ́ kpẹ́rẹ́ mi bó aadì ahọ́hùn húdà ọmọ yìí máa gbàgẹ́dẹ̀ anabi húd aleyhi salam kọ́ọ̀là abba anabi du húd wà lẹ́mọ́ gbogbo ma yẹn ni yá kó mi yẹn náà mẹ́kùn mẹ́sàmì bómi ibùdó láhà mẹ́ra ọjọ́ nfẹ́lẹ́ ó ká títí màálẹ́kùn mi ní ìlà hìgọ́ ìrì nene du kumera ɖe ŋu kitsikpe kumera ɖe ŋu nubio dze ne fi le ka titin òun lè si la ilaha ilala araf fo adza buhu aluka nebi ihudu alayhi salam kila ose kide jeruma fo adza buhu takuma mohi dun kakini rɔden rɔden alehi mami rɛ didu anebi hudu. <laughs> amma yudu anabi hudu bi qawlihim ba ko la ma men a a wa hudu wal ya wal ata ali agwa no gba machaka ono le wana we wana ma mu hudu abo ke ka we ka ka ma gbota nabi hudu yani la ilaha illallah ka ile lati mani hi la ilaha illallah ka yi ta ke ni hi aji itana lina abudallaha wahadahu eh alu kola kire yi ise nga kini ma domo tengi ni eji wa ani magbele meni wehudu wetini kama kamara rojo katiti aji tana lina abudallah wahdahu tini kama kamara rojo katiti jino ene kadomo adejuto e aloyin wa mojogo jo iji gbogbo o ma gbogbo wa mojogo bia mojogo te amojogo igbogbo e ma ka mo mo pa mo ko pakasi ama pakasi re wa ho gbogbo damu damu damu pe e awele ke he un jijo jijo ge e acho ni owo kete malachi owo <laughs> kete machi so owo kete machi ne ma wo se mayu ge subhanallah mani wahudu ajita na alina abudallaha wahdahu wa wa turuku aka ma kamara rojo ma kamara rojo ka titi o se akini amache je pa yi ọjọ́ ní ẹ̀fẹ́ ló kí ìdánmọ̀ máa mọ́mùdá jẹ́ àkíní màá ṣe jẹ́ kumara rojo rà rọ́jọ́ lẹ̀ mọ́mùdá jẹ́ kó máa rà rọ́jọ́ ká títí máa kí ṣe òmùnà máa yún. òmẹ́ni wọ́n nẹ̀ zẹ́rọ̀ máa ká nà yà àbúdò ábá ònà ká máa kí àkọ́nà amẹ́hùn ká ara rẹ̀ ń tá ká máa kólé ọ̀hún ẹ̀ ń kó yà ká máa ká máa ṣe é dẹ̀. hudu abele suratul araf wa qala ta'ala yana ta cika ga zalika bi anna allaha huwa al-haqqu jema makama kini alkolare de ojene feilu onchochochi wa anna ma yad'una min dunihi huwa al-batilu ẹ̀wọ̀n mú nẹ̀ dúkùmọ́ ara rẹ̀ ọ̀nùbí ọjọ́ lẹ̀ tsọ̀ lémi wa anna allaha huwa al-aliyun oje na velo mchene ta ta al-kabir mchene ki wona nage ina undu ki ị na da bo ngen wala shi allahu akbar le ewa be wona na da bojo iden ojo dudu ojo tate chaka ina undu ma kini itate ojon aya al-qur'ani deo bilege ojola nana teundu lege ina ndu ma kini inana dabojon omole ha oje ha na nini ka oje na fe yulu subhanahu wa ta'ala jalla wa ala umboide yé mi tọ èmi e e dàjí ni ènìmú nà dẹ́gẹ̀ èyí nà bí mo máa kí ní ọjọ́ làdúgbò dú. ẹ́ iṣẹ́ nǹkan kí ní ọjọ́ dúgbò dú tọ ọjọ́ làtì àlìyù ọjọ́ tàtẹ́ ṣe nǹkan kọjọ́ dúgbò dú àti kìchìnà kì bọ́ yóò jí ma subhanahu wa ta'ala jalla wa ala. ma le ehodo ọjọ́ ìpàtì mẹ́ ala yìí ẹ̀ àkíní kẹbíìrò ọjọ́ ọ̀nà fẹ́ lọ àti nánà yìí tiẹ̀ǹkà àkíní ìdúgbòdú ẹlẹ́tì àkíní ńgbò ńgbòtsúgbò kì á gbọ́ ọjọ́ là tiẹ̀ kì nánà tẹ̀hún dúlé ẹ̀ẹ́tsọ̀ yẹ àkíní akbar wa huwa fawqa arshihi bi zatihi wa huwa fi kulli makan bi ilmihi oyun kpole iṣẹ́ ni adọ́jọ́ kan adùn ẹ̀dọ̀ pàbí ẹ̀dọ̀ jẹun tákì gbágádá bàdùn lẹ́mà kónúbilẹ̀ tákì adébísàlálàhù aláìhùsálà yẹn ni ká ọjọ́ tàtẹ̀wẹ̀. taluku e tata ohun le ta erere kideju bi imuda adib sallallahu alaihi wasallam ani e ka o ewe ko nje ka fara wa hadun le yo ko mo le choma wa adib sallallahu alaihi wasallam to ele hadu le do mi ka a e jo ka sallallahu alaihi wasallam no aina adui take ni ki pass kuma he yo kwe adu kam do mangini ba exam marute exam meji question meji tete ma dun yo ama uh, question ejo dun meni ayena la mbojo de adojo kide mo ju ni atene isma anabi sallallahu alaihi wasallam yani to men ana eno mi ha eno mi achi taka do ni rasulullah sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam to emuyo o mahuyo kitabelele wajen fayolu idan al'arashin kpai zatin amma ya dubudu kpai umaru wala shi kabir aliyun alkabir shatu hajji to awi hukwala ma kwakin fata da mana zalika yahoo chakai yahu kama anafiu ilahiyati amma siwala mahun du uluhiya ilahun mahun no bẹun dute kì má ṣe jẹnẹ uluhiyati no bẹun dute ibadatun ohun ṣàrí rẹ ha lè láhi malamdu gbẹ̀yìn yánẹ̀ wọ́n jẹ́nẹ̀ fẹ́ ló la sharika lahu ikimani kejin wal qur'an min awwalihi kwejo ila akhiri gbogbo atotitala yubayinu hada ogbodo lakida ka ka yon ya do biro eju an kal qur'an akọ aye de kwejo dudun wa totitala ngbo ngbo sejo dudu suratul bakara na bu ma kini eh eh sha yoru na kai no alu kide musaf na kai ai ai yoru ai ikra on shi yoru ai no amma suratul fatiha ba ake na kim da abu ma ko mani an kudi ku bakara wati nas eh fatiha ko da ko me aku bakara wati nas fatiha da no to ku fatiha wati nas ma kai ma kai nke akọwa ide wayo kariruhu qur'ani ika inwoka waya rushudu ilehi taki awon mudu nga owage to ehi ewu ta je ma ji na adịsị meji ka kini ka mu toji ngbo ukola wa yo ajeri ji na assignment adịsị ok kakuma do aba ɛhɛn ɛmuduwa ɛ ok tɔ n'aka do akpodzi ke n'aka do akpodzi ɔ ɔdɔ yi sɛnɛ ki ɛ ɔkpɛ ŋu da de mi eholi tafi ikpɛkɔn ama ɛkpɛkɔn de yi mɔsu atu alibani asahih.

ima hmm? eh? wa akharaja abu Yala, ala bawo bi me anada bi to ko katu ama peje se ogu adisile se dego pa okola kadoju yin adịsị ekeji abịa ma etikwa kwa kụma mee ihe ekeji igbo ma ya li ekeji anyị na ihe adị mino ịlede ya muslim ee eh? ịlede m ihe eh? oke idọmụba tọ ma oli mee akharaja abu ya ala abu ya ala ọgbadi silai wọ bụ na mụ nzeri bụ ma mụ nzeri anụ kụzi ifatu gbogbo huzaifat ọmọ yaman ana abi bakar gbogbo abi bakar ani nabi sallallahu alaihi wasallam gbogbo eh, anabi sallallahu alaihi wasallam kọ́ọ̀lá ìṣeka ashiriku ashiriku fi umeti alukadi si lẹ́dẹ̀dẹ̀ ewu kẹ́kẹ́ kàkẹ́ ìṣọ̀dí ìṣe ẹ̀ kìdẹ́ ìṣẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ashiriku fi umeti yẹn ni shirika kìdí àmàlùmami ahafa min dabibi namli o ti ɛrɛ anubele Era nubilege, kɛ fi zulumɛti sahara eha pata uja pata ekisɛ tsubi kɔɔla abubakarin tasɛ na abubakarin ni ya rasulallah sallallahu alaihi wa sallam wahali shirku. ee àwọn ọdọmọgẹ ìlàmà obìdàmìndú ma òmìnira kí ndu n'ila tí ìdẹ̀hùn wánẹ̀kẹ́ náà rárá òun níbi ọjọ́ ilé òmìnira kí òun ṣe ṣíríkà ẹ bò é ṣe ẹ̀hùn òmìnira adẹ́gọ́pọ̀ ọjọ́ èyí kò mọ̀rí shirika e dẹ́ e e o mọ́dàbẹ́lẹ́ ń àwọn máa dà á má àlà àbẹ̀kú nẹ̀kí náà dẹ́hùn òmìnira máa yọjọ́ ẹ̀hùn taka ne kala sallallahu alaihi wasallam taka ne sallallahu alaihi wasallam ni sakalatka ummuka kai ihun ko mo imache ki yebi yebi ya o dunya kiden yekide sakalatka ummuka le ukola shi kamara baka isen kuma huka me to ola du ki ana wa bi le chola paka ki ti e ki mayan ki no chiki kini ashiriku fikum fikum lẹ́tí hamẹ́kùmẹ́tí mùsùlùmí yẹni shirika ehumẹ́ ahafami dẹ̀bi binabli ohun maja tẹ́ra nubele mmadabẹ́lẹ́ ní ha wẹ́ gòó ó nẹ̀kí lìá kìí ní anabi sallallahu alayhi wa sallam ṣí náà ibi ọjọ́ tọ́ iṣẹ́ máa kí ní anabi sallallahu alayhi wa sallam ìwọ́n nẹ̀kí wọ́n lójú mọ́ dábò òun rẹ̀ ma kɛ akini ɛɛ ɛnɛ kitsɛnɛ kima abirejuma ɖe kpo ŋu ɔla du kuma kanya nebi tse gba egba ke kaka nebi tsɛnɛ abe egba egba kele ama sirika etsi tse nene ka tse na ɖesi ka ɔdzɔ ka kɛnɛ ka wo gba nebi sallallahu alayhi wa sallam yeni masha allahu wa shi ita yeni oduniya tsakae ɔdzɔ. ẹn du kọjọ jẹ ẹn du kọjọ chi ẹyọjọ tsi nọmba wan wọ siita taku ẹ wọn tsa dọ n'ọjọ ẹ tsa dọ n'ewu esi suma siita no wọ siita suma siita tsi dzo yi wọ ma sha masha allah wọ siita ọjọ náà fẹ́ lo ọ̀hún dudu ẹni kejì wọ siita next anabi sallallahu alaihi wa sallam la masha allah wahadahu. masha Allah ide dai mi ide yo oh, ka ige wahadahu lakin masha Allah wahadahu ije na diso mun ege Anabi sallallahu alaihi wasallam ene yahudu ka wace mukabila pa ene musulmi ka ma kolu gishi ogba Anabi sallallahu alaihi wasallam uh, oh, yahudu yani amekmechi musulmi meshi shirika wọn musulmi ni ẹwọn ka kàṣí shirka ge ohun yahudi ẹni àmìṣẹ́ àkíní máṣá aláhu wọ̀ṣá à muhammadu àmìṣẹ́ àkíní máṣá aláhu wọ̀ṣá à muhammadu ohun ẹni musulmi àmì àmì àkàkíní uzeri bunula almasihi bunula tama bo girci la ko nyoba nabi sallallahu alaihi wasallam idehi mukarrar tauhid wa nabi sallallahu alaihi wasallam olla kana la kala choga chaishi masha allahu thumma sha'a muhammadu sallallahu alaihi wasallam lakini ẹun kọjọ ọjọ ṣejọ dudu thumma thumma lẹsẹ akini edu kojo kalẹ taka níbi boy. masha Allah, ẹun du kojo wa kúrò lẹ thumma sha'a muhammadu taka níbi sallallahu alaihi wasallam àti tẹnẹ wọlé that is ẹun du kọjọ má tẹnẹ sallallahu alaihi wasallam tẹnẹ taki. one ka wọn dagoge ẹ ma kó la kìdẹ sọ la dọ dúdú ìṣẹun tsika aṣàbìrẹjù ìṣẹun kí ma dé ìhọ̀làn dùn ma aho kalẹ̀ kẹ ẹ nẹ́tí yìí kẹ nẹ́tí yìí ya mẹ́ kẹ na mmadabẹ́lẹ́ ní thousands of people ya á itseŋu wòe matsaka wɔnyɔ dzɔ gɛn wòe wɔnyɔ ya nebi sallallahu alayhi wa sallam dagba kpɔ etɔdzɔ nɔ lɛtsi bo ɛdzɛ mɛ ide ɔkala gidɛ yi kitsa kɛ amɔdza ide yɛ ɔkasi tamu le agbɔ anabi sallallahu alayhi wa sallam masha alahu summa sha muhammad sallallahu alayhi wa sallam yíyan adi sɔ mu nɛgɛ gidɛ yi muslim anabi sallallahu alayhi wa sallam yɛni. Yani, mẹ́tìkì péjì lẹ́wọ́ tánu kí sẹ́nu kọ̀lù tálá kàná gbọ́ gánà o yẹn ni lẹ́tẹ̀ tẹ̀bi ànà ẹ́ ìdẹ́mikó ee péjì ewé lẹ́ o péjì ewé yẹn ni mẹ́nà lẹ́bi ọ̀pá àmì bẹ́ẹ̀ màdọ́gba ọmọ shiburan bi shiburin step by step ọkpa mi be kuma legu melegudu kwe ami be kuma cha meni la ye na me kuma chi muslimi shen kule de helo me na le bo me na yo kwe o na islam ina ti ọkpa ma shibron bi shibrin ucha na ejo ruru chi step me na lota step ka step ejo ruru de ide gba anabi sallallahu alaihi wasallam zira an bi zira'in itse ŋitse ɛrɛ kame tsi ide gba agada mɛ nada ikolo mɛ na nada alebi sɔlɔlɔ sɛni mɛ nati xɔ nama gbogbogbo lo daxalu fi juhuri dɔbe bɛ daxalu tunu hata lo daxalu yɛni gbogbo dagba kuma ko tun ye hura buta dɔbe tsa buta daba gbogbo ma ko tun ye hora buta mɛ kó atoma bi alo ama lo yi amɛ kó atoma bi wọn sábẹ ani ami sábẹ ani bisalɔlɔ sɔnyi ali yahudu wa nasara ɛkyɛn mɛ ga ɛdɛ gadi si lɛ mɛ da dɔ ɔdzi ali filɛ yanni ali yahudu wa nasara yanni ine kɛkyɛ ami yahudu kó ami nasara ɛka yɛ lɛ ani bisalɔlɔ sɔnyi fɔmɛn masamani ami bo adi si lɛ ne yà kí de ibùgɛ tu kulu muslim ìmáṣàmá ní àmì igbó iṣẹ́ nkẹ̀kọ́ abájọ àjọ dẹ́yìn àmì yahood mẹ́ni sálísù sẹ̀láṣà ọjọ́ chẹta àwọn ìṣe àgbàpákà àwọn kó dágbò ẹ̀ náà àbàpọ̀ ọ̀hún ṣe taki gbanébì jọwọ́ tákì ṣéwù tẹ́kẹ̀tàmà jẹnẹjiko tọ ẹsẹli ọkọlà kúmẹ mẹgó lọtẹhi sẹrihi èyí ẹhẹn ojì ọkọlà musannafiya ni ekuma kakú ọmọ masoud mẹmáàtà ọhúwà yàdó wúlìláhi nídàn dàhálà nàrà ẹnẹ dúró kìlẹkù kí adó gbogbo ọjọ àtúná tiẹnkìtọ mọlọdẹ mọlọtí má kẹlẹ tú kó mọlọtó kàn ẹlẹkùmẹgò. ɔgana lɛ gboki nɔmba ɖe le mɛlo ti ɛhɛn alu kama ni gba ɔgbɔdun ni aka wɔ wa mɛwo na yi ta wa na. una aya tɔgbɔdun tsaka. subhanallah ọjà náà fẹlẹ kúmùdù bèrè jọ ọjà kí àwọn ọlọláwa alihamudulilayi lẹsẹ afana mọpitalahu ẹsẹ ṣùgbọ́n ọjọ́ kọjá ẹsẹ kọjá ọmọdé bèrè jọ ṣùgbọ́n ọjọ́ yẹni wàhálà hadith adamaliko yẹni hadith kìdẹ́yì fihi tahadhiru mina shirki yàwọn dùn fẹtí wa kó shirka aida mẹdọmali wọta ẹhùn shirka kàyé tó dú kí ẹmí hujẹ ẹdú kẹmẹwẹ ọtájì pu ẹnẹ dé ìhùn kí a kọfitọ gbẹ ẹ wọ dùn ẹ wọ fà ìṣe bọ́jọ́ kí adúnáyá yé mẹ́ wọ́tà hawi ìfìmíhù màá nyónòpò wọ́n ní dò kó nìkú dobugun ọjọ́ almọ́sẹ̀l ojúwe wọ́tà ṣìbí ìpè eduwawe ẹni fọmọ́ndà àmẹ̀yìtàn ọmọlẹ́kọ̀ọ́ làgbójú kò yìí ẹ̀chí lọ́mọlẹ́kọ̀ọ́. atin ku mark kani ishe na mi book ma shin book kana duna surprise inshallah yani faban da a mayitan cin ruku ije na book kana ci ana ci wazi oji saturday inshallah sai ko ja faman da a mayitan yani ene du ihe ne okudo yana rojuko ene du ki he no ku do abi abi o ka ma goji bi toru kuma kolo je on le ki se se common ni ha mi bo ma ama dojo ma ti ma wa bi we bi àti tọ̀ ẹ̀hún lẹ́lẹ̀ àmúnẹ̀ kó jẹ fóònù mádúdé yọlá àti kàṣẹ́tà gbọ́ àmẹ́nu màláwó kọ́ sẹ́mìnà málẹ́ inṣàlá àná àrẹ́njì àdún pàmòlì tábìlẹ̀ ṣáká ànílótọ́mọ. fọmẹ́ǹdà àmẹ̀yìtàn ẹ̀dọ́mọ̀wọ́kọ́ ene du kihe ne kilia leku kihu dɔ awogɔ iban abekene kima dɔmɔnu kihu dɔ ede dɔ ho maka etsetse are ŋu ɛrɛ ta no ede dɔ etsetse bi ebi ebi ta edɔ na neti ɛ nakokɔ nakohɔ ɔlakaka tɔki mɛna gɛ ŋu ki ɛ ŋu ki wudza ebo ki akpɔdzo shina buka dɔ ma ba jɛ bisɛn kɛ esalama kpawo ma ɔdɔ ma ne ti esalama kpawo ma bɛni wa aleykum salam yes i'm telling you ma esalama esalama duma wa mele o tɔ kɛ isi ɔ cɛn ma jɔ cɛn ma tɛni kuma ne tiri ma egulu kaa kini amuna ati kaa kini atakibir kaa kini alahu akbar lɛ ye ma ɛma ka yes ɔ ma kpadodo ɛɛ. ibrahim yes enkumada um, um enkumadu um asitu ole made mege here of him lende ma guy on there order on there faman da a mayitan ene du ki modu ene kiliga leku ki muta la do ishere rara uno ishe ebe bibibin faman da a mayitan eh, aile limeku awgo iban abekene kima dɔmɔn emodun ta la dɔ wɔ akabala alehi bi wɔdzi hihi taka meju efokɔsi etsaka kparu wɔkɔli bihi ihɛdɔ emɛdɔ do ɛho e kparu rɔgɔbɛtan ilehi taka etsi e kpani gbogbon wɔra habata minhu ɛlɛ gahiŋu sɛwaa on okete etsi sa'alahu ɛbiebie bi abɛɛ. awolem yes aluhu bɛkɛ bie bi ne do ɛde do ho fɔhada huwa shiriku lɛdi la yɛgɛfiri lahu ilẹ òun ṣiṣiri kì í kọjá ní fẹlẹ má de gbé gbani èyí ní ayé àkíní problem na na na ana hujja ya mamu tajibu na dukile akọ mi dọta ọgbà mi mamu yọ du yọ mamu du n'ali ọlẹ yọ yọ ge ẹjẹli kọ ṣẹlẹ mẹsìn bàkà mu nà dẹhùn ama oyin yà á la yà á yọ iṣẹ rẹ kọ yes iṣẹ jagile jagile yes inna lillahi wa inna ilayhi raji'un hmm. taki ẹ làmúdu kẹka wele ma chagunyu wenina ma buko dote suratu ali imran oje fala ni lan yadurrukum illa aza lan yadurrukum illa aza faya lamita fakago lan yadurrukum illa aza wa in yuqatilukum wọ́n ń yóò kọ́ ti lókun súnmọ̀lá fala ń sọ̀rọ̀ ọjọ́ fẹ́lẹ́ ni lẹ́yìn dòrókun abókùnmadé lẹ́lẹ̀ kùmadàlógún yín mẹ́lẹ̀ lẹ́yìn bele mẹ́ gbélé àkíní ojoojì dàgbàdé la kpáyé lẹ́yìn abàdà dẹ̀ ọjọ́ fẹ́lẹ́ ni lẹ́yìn dòrókun má nìkì dẹ̀hùn dúgbóyún mẹ́ni ilá àzà ṣé ìnàlẹ́kọ̀ọ́ yìí aza lalata tafsiri sabon wa shatam ma bumena ma cagunyi me ita kpame n kici kpani kici da yau ina lẹnu gbogbo aka ya ma he bu caka ẹkọ duhu kẹlẹ le ina lẹni dọlẹ ẹyọ kan titi o de dọlẹ idọ lẹlẹ ọjọ nfẹlẹ ni ma ṣe lẹn lẹyẹ dorokun ma ni kidan dugunyi mẹ ila aza kẹhẹ gbogbo ọlà kọjọ kẹjọ gbọhùn gẹ ẹhẹn wọ́n yóò kọ́ ti lókun mọ́là àkúmọ̀ àwọn adé pamẹ́ pàì debating tẹ̀bíyìn wẹ́dí hújà kómìdì hújà ẹ̀yẹ́ fẹ́lẹ́ ní lẹ́yìn wọ́n lónà ládùbà rẹ̀ ṣé kúmọ̀ bí dàgbà ẹ̀ mọ́ dùn wọ́n yóò kọ́ ti lókun wọ́n inland kọjá nìkan kí wọ́n inland wọ́n inland sí ṣẹ́rìtì dẹ̀ ìmàṣe kúmọ̀ wá lẹ́yìn wọ́n lónà ládùbà rẹ̀ wọ́n kẹ́ ẹ̀ ní ọjọ́ pọnúṣẹ́ wọn wọ́n kẹ́ kàkí ní ọjọ́ kàyé enike enike a kini na bɛɛ ka ye na bɛɛ ka kima tsɔjɔ yi na tsinu tsɔjɔ yi gbe anike da kpɔ awɛ wɔn ike lɛyi wɔlu na la adibara itse ŋu kuma bi dagba ha takɔ jɛn fɛnɛ suma la yun sɔrɔ na ma nana ti kɔyɔ katete itse na munɛgɛ surata ali mura na lɛ wɔjɛn fɛnɛ aya kini lɛ tubu lɛ wunna fi amuwalikum wa anfusakum wala tasma'unna من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا هذا وجدوا من وإن تصبروا وتتقوا هذا هو أنت بقول فإن ذلك من عزم الأمور أي فلاني لتبلون ما شاء في أموالكم chenkece na bata e chenkece na na kwobi ke mde na bata ide mmadụ be na kpọ echana na kwobi mde na bata mmadụ be na wa anfusekum iṣẹ́ nkìtà àwọn àgó kà kọjọ́ do kẹrẹ̀ bẹ́ ọjọ́ dà àwọn àgó kẹrẹ̀ bẹ́ àwọn lé ẹnugunugu àwọn àgé lẹ kọjọ́ tù ẹ lẹ ìdí ẹ̀ mmadụ bẹ́ẹ̀ akbar kai ọtílẹ̀ kẹlẹ̀ àyà nudawilu ha bẹ́ẹ̀ nà nàz ẹ̀dá ẹ̀dá bẹ́ẹ̀ kàtà àwọn tsaka fìrí àwọn tsa bẹ́ẹ̀ àwọn àgó kọjọ́ kẹrẹ̀ amma madubena abuk madubena oja dodo ma hayo <laughs> yani latubula wunna fi amwalikum wa anfusakum tako yeme wala tasma unna ama gole kojoru kerebele yana gbo ngbe na gbo ko ke mine lezina otul kitab ngwa mi yahudu kwa mine sara abuk manala belede abu wọn ṣàbọ̀gẹ̀ wọn mìíràn lẹ́sí na aṣírẹ̀kú báyìí mú ṣìrìkì àmọ́ àdàwọn àgọ́jọ́ kọjọ́ lójú ọ̀nà ẹ̀bùn nìyí. mina lazina ashiraku azan kasira agunye lele kasiran amma ibe wọn jọ duwe kuma shabalale asabu wọn yi tasbiru ishe mgbe mda shakuli e akuli shelege e kishi iti dain e ki na abu kojin wọtẹtẹku take tsukpɔ ọjọ libɔdɔ di ọjọ takɔdze ŋfɛlɛ ni ɛhun bɛ dzi itse ŋkɛ ne ke wotse yawɔ kɛm ha kuli tse. kɛmɛ la rɔmɛ o la yɛn takɔ yɛn fɛ ina zalika min amirul min azmil umur ide hɛn o lele kuma dɔ o nya tɛ ne kitsi azmil umur eya mo nutsi abo mɛ lu amatsa mɔ mɔ dɔ ma kini olul azm ɛɛ eh, ele tsaka le ide hɛn azmil umur yɛn fɛ lɛ kia mɔ bili tɔ tọ́lábẹ́lẹ́lẹ́ àwọn àdìsí lẹ́ olólùwọ̀n tí àdìsí méjì lẹ́ àdìsí méjì èyí lẹ tẹ́tẹ̀ bí àná sunana lẹ́zínà mí kọ̀bílíkù ṣíbíran bi ṣíbírin zira àwọn bi zira in kata ló dákàlù fi juhuri tọ́bí lẹ́tẹ̀bá àtúmọ̀ àdìsí lẹ́lẹ̀ ọmọlẹ́mẹ̀lẹ́jálẹ̀ àkíní àmì mùsùlùmí àdọ́mọ́ uchi amu yahudu maduma tunyu step by step gbogbo eh? copyright ele takuma ali agbe kamadu cheke ejele adisi ekeji demi ashiri fi umeti ahafai ishi akini imaja belenu ama ya chepitu eju ma akini shirika da ejen eho chi muhammad nle muhammad makai nle taki chepitu eji chemaja ki anabisa sani yes chemaja ojenefe loki amdu biru eju ojú kọlà kàdéhùn yìí dẹ èyí edo gbogbo ọjọ lẹ ohun alukura ni kú tsanẹ gbogbogbò náà tó ti sálá hàn yankin kura náà do ayé dẹ amúdàbí téye tọpìkì amúdàbí téye péjì amúdàbí mẹkọ fọlì ìbádẹta ẹn kìtì ìbádáyé bíjẹmí ìhànúwá ìhà pàmẹtẹtọhún ìnàmà tẹsídúró àǹtà awílẹ kọlì yàdúlù kójí ẹtẹ. E ɛŋu e ke do ɛka bihobin lugbo ŋedzu ŋedzu ne kene tsɛnkɛ hɔlu ŋedzu kitukpɛ kene ɔdze ne wo ne ele tsi ba da nugbe wɔn sigi arɛŋu ɛrɛ lɛ sirika ɖe wɔlu kudo yi e, e kpe etodzikpɛ yi ekitsukpɛ kɛtsi ɔdzɔ kɛtsi wo ne ibada tsi lɛ gɛ wɔtɛzɛ lulu kpe ehɔla wulɔ. etsɔbata etsukɔlɔ ragabatan ekaɖu tsikpani wɔrahabatan beke lɛgahi wɔhaza kuluhu ɔgbɔdanu du kumatsoli tsakae layɛsitɛhikuhu ilala inana du kitsikpɛ kumatsi ŋu no tsi ɔdze nafe lo ka titi amɔ anka tɔpiki tsi tukpɛ kan bi tɔgɛ yanni fɔli ibadati bi jɛni mi anuwa iha inama anta awil qalbi ejo dudu aleykum salaam. rogoban sorry rogoban warahaban rogoban warahaban ama ita wọn lati o kete esi ọkụ èyí kò bi ha ilẹ̀ wọn dúdọ̀ yìí ejò dúdú yìí hubul hub hub na ìdúró yìí ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله الحب له والذين آمنوا أشد حبا لله الحب eke dukwa ka nge ju wojo chenka unne unne mune arewe relem alhubbu walkhudu watazallulu waragaban warahaban wa hadha kulluhu la yastahiquhu illa Allah bɔnu tsaka na duku tsikpɛ ŋtsi ɔdze na fi ɔlu ta'ala kama takadama ɖe kuma kawa legudu lɛ fi adilɛ ti ha dal baabi ihe ŋu eki baabi kete ya do ŋa o ma kɔbula hu kpɔn ki dɔgban wa sarafa fi zaali ka shei an la ɛnɛ du ki he ŋu kaku he ŋu kuma tsili wa ye kewuri ka kema tsɔ dze na fɛ ja'alahu lillahi nidda eme nile du tso gbogbo ọjọ mẹ anabi sallallahu alaihi wa sallam ni jinani ka kẹ wa bẹ iwu anabi sallallahu alaihi wa sallam ẹni anta khairuna ọbùnà khairuna anta sayidina ọbùnà sayidina taka anabi sallallahu alaihi wa sallam ni ata ja'alani lillahi niddan ẹtí nìkan tó mi tso gbogbo ọjọ lẹ wakulu ana abdullahi wa rasulah.

lábẹ́lẹ̀ àwọn àníbi sàlọ́lá ṣe ń adó ọjọ́ òun ṣe oníṣẹ́ ọjọ́ òun ṣe lápẹ́ àlìyáwó ẹni náà ibi ọjọ́ ìṣe kékeré ọjọ́ ìṣe ṣe kú wọn náà kàjọ gbọ́jọ́ ṣe kàyẹn dúró lẹ́yìn ẹ̀kúdù wọn sára fọlá yẹn fọ òhu má azalika kọ́ọ̀lùn wọlá amàlẹ̀ kukọ̀lá ń dúkìá kí ni láìlà ìlàláhù iṣẹ́ ń dé kí adẹ́hùn múni adẹ́gbọ́pọ̀ ọjọ́ yá ṣe kùn wọlá amàlẹ̀ kukọ́lọ́ dúkìá

yaalulɛ kia tasuduru lɛ tsi musdari ya kaka lɛ dɛ yaalulɛ anta awilil kɔlbi ɛŋu kɛ dɔ kaye huɛ dɔ yaadi mini ni ŋu do yaadi taawili ŋu do lugba mɛŋu ke hobe tsi hɛ dɔ yi dɛ hodo ehe dɔ yi dɛ tazalul ehe dɔ yi dɛ rɔgaban rahaban ɔgbɔdamɛ ŋu tsaka tsi hɛ hmm? rahaban ce legahi ya legahi ne ragabatan ce cikpan ibn rajima ko inshallah mi akare nana kine ne kyane